báyìí sílẹ̀ tó ètò ní Miliki sọ fún yín pé ètò tèmi ọ̀hún ó máa dùn ó máa lárinrin ó tún máa Miliki kìkìkìkì ẹ wo ẹja ńlá la mú wá fún yín lórí ètò Miliki Express tèmi ẹ wo a lọ sí kíni a lọ sí gúúsù a lọ sí àríwá a lọ sí ìwọ̀ a lọ sí ìlà àwọn wò pé òkè táwa ni hmm, èèyàn pàtàkì tá a máa fún àwọn olólùfẹ́ lórí ètò Miliki Express àwọn wò pé ah, ẹni tá mú wá fún yín lẹ́nìí tẹ́ bá ń gbọ́ mi fẹ́ fi yorùbá sọ mo fẹ́ fi òyìnbó sọ ni bunch of talent wọ́n ń ṣe eré orí ìtàgé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn òṣèré tó jẹ́ pé hmm, wọ́n wà on point wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe tó mọ ìdí tó fi wà ní industry wọ́n jẹ́ ọ̀kan lára wọn ẹlẹ́ẹ̀kejì wọ́n ń kọrin ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún ń ṣòwò ṣẹ̀ṣẹ̀ wáyé lé ní èmi náà tó pọ̀ tí màá bèrè lọ́rọ̀ ìjọba torí pé èyí tẹ́ máa ń gbọ́ ó pọ̀ létí ó wúwo sọ́wọ́ àlejò tó ń tọ̀tọ̀ kíkà bọ̀ sórí ètò Miliki Express arábìnrin Ayobami Ojo bàdéjòkò aka oyítọ̀. oh my gosh oh my gosh i'm blushing. ẹ bá wọn sórí ètò Miliki Express. Hey ṣé Yorùbá lè fẹ́ Yorùbá ni ọ ẹgbọ́n lọ sọ Yorùbá ẹ má gbé ara lé ẹ ti máa wò pé <laughs> wọ́n tún ti gbẹ́ nìkan délé mi ẹ káàbọ̀ sórí ètò yìí um, ṣé dáadáa lè dé. ẹ kú ẹ kú jókòó ẹ kú dédé eh, àsìkò yìí eh, ẹ ẹsẹ̀ yìí ìròyìn yìí la sọ bọ̀ ẹ ṣe ọkọ bá wa kí àwọn olólùfẹ́ yín ná. ẹ̀ka um, ẹ̀kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ̀ tí ń wò wá wọ́n ti dárúkọ mi fún yín lẹ́ẹ̀kan ṣé àlàáfíà ni mo bá yín torí àlàáfíà ni àwa náà wà níbí orúkọ yẹn fi wáyé so ìgbà tẹ wá bẹ̀rẹ̀ ẹni orin lẹ fi wọnú industry entertainment lẹ fi wọnú entertainment industry orin kíkọ gangan lẹ fi wọlé ìgbà wo lẹ bẹ̀rẹ̀ sí ní mú àwọn nǹkan míì mọ́. right from childhood ni mo ti nígbà tá a wà ní school máa ti ń ṣeré orí ìtàgé but pé officially pé mo fẹ́ máa ṣe entertainment orin ni mo fi bẹ̀rẹ̀ and ìgbà yẹn that's a long time ago. Um, àfòyìnbó lórí ètò. Eh, that's ìgbà tó ṣe díẹ̀ sẹ́yìn tẹ́wàá gbóyìnbó ah, gbóyìnbó mọ̀ fẹ́yìn ara lé ẹ̀gbọ́ àwọn méjì náà dẹ̀ gbogbo ẹ̀ tó fẹ́ sọ lẹ́nu ló ń wá bọ́lọ̀ ń jọ ẹ̀yìn méjì lọ. Ah. so mo ṣe díẹ̀ nígbà tó yá tí mo fẹ́ ṣe ní official Yorùbá so mo bẹ̀rẹ̀ orin mo dẹ̀ ń kọrin tó dẹ̀ tún yá tí mo mọ̀ pé mo lè ṣe tíátà dáadáa mo dẹ̀ tún yá mo tún ṣe tíátà bọ̀ nísìnyí mo ń ṣe méjèèjì papọ̀ ni torí kan tẹ́mi tẹ̀ fẹ́ mú yọ nínú ọ̀rọ̀ tó sọ tẹ́lẹ̀ yẹn ni pé bóyá ká sọ pé bí àsìkò tó ń kọrin yẹn orin yẹn ò rí lè gbé wọn owó yẹn wọlé tọwọ pé. bíbọ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà nígbà tẹ́ ń kọrin ṣó hmm. fẹ́ dàbí ẹni pé orin yẹn ò gbè yín ni àbí kí ló dé gangan tẹ́sí pé ah, àbí kí n tún mú eléyìí mọ́. ẹ jọ ṣáà lè close <laughs> ṣáà lè sọ pé àṣebọ. ah ẹ lè sọ bẹ́ẹ̀ ṣẹrí ibi tẹ wá yìí ẹ ti wá ná. ẹ gbọ́dọ̀ sọ pé ẹ ṣe mọ. <laughs> ó kúkú gbèmí ẹ̀yin ara lé bọ nǹkan tó wà ń bẹ ni pé nǹkan tó yàn bá nífẹ̀ẹ́ sí yorùbá náà ló sọ pé nǹkan tó bá wọn ọmọ jẹ òun ọmọ nínú tó tó ṣe bí òwe o bí a mọ̀ gbà bí a mi gbà mi mọ̀ ṣáà mo kọ̀wé ṣá so mo like entertainment as a whole tí n bá wà even film tí mo ń ṣe àwọn èèyàn kan wà pé wọn ṣe comedy but èmi mm. máa ń ṣe comedy because i just love mo ti ẹ̀ fẹ́ràn sí gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ká máa dá àwọn èèyàn lára yá ká máa múnú mm. àwọn èèyàn dùn kínú àwọn èèyàn ṣáà máa dùn tẹ́ bá ti rí mi nílé kẹ́ máa rẹ́rìn pé kí ló yìí tí a tún mm. fẹ́ gbé wálé ni ṣó fẹ́ kọrin ni ṣó fẹ́ ṣe comedy ni àbí fẹ́ ṣe ìdánilárayá as ni ohun tí ẹ̀ ń ṣe ẹ̀ tí a bá wá ní kí a sọ̀rọ̀ nípa acting movie industry a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká wà bí a kì í sọ pé Yorùbá movie industry a ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré wá sórí ètò tí wọ́n ti jẹ́ ká mọ̀ pé àwọn tí wọ́n yàbàrá pọ̀ tó kọ̀ jẹ́ pé ọkọ̀ ọkọ̀ bóyá ká sọ pé torí pé owó wà lọ́wọ́ wọn láti ṣe production ni o àbí bóyá ọkọ̀ wò pé bó jáfẹ́ dìrà wọ̀ṣà mo fẹ́ ṣe mo dẹ̀ sọ lẹ́kọ̀ọ́ níbẹ̀rẹ̀ ètò wípé ẹ wà lára àwọn tí mo mọ̀ wípé báwo mo fẹ́ sọ náà ó pé ojú òṣùwọ̀n láti máa ṣe eré Yorùbá tábàrà ní ká béèrè lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹni tó pójú òṣùwọ̀n kí ni ohun tí ẹ rò pé ó jẹ́ ohun tí ohun tí èèyàn gbọ́dọ̀ ní láti lè pójú òṣùwọ̀n láti jẹ́ òṣèré orí ìtàgé péyàn wà qualified láti jẹ́ òṣèré orí ìtàgé. Um, èèyàn ní láti kọ́kọ́ ní ìmọ̀ hmm. ọgbọ́n i mean láì naturally ẹ má bínú àwọn nǹkan yẹn jẹ́ nǹkan tó ṣe pàtàkì nínú ayé ẹ̀dá mm-hmm. ẹni ẹni gbogbo nǹkan téèyàn bá fẹ́ ṣe mo fẹ́ make sure pé mo fẹ́ ní ìdánilójú pé yorùbá ni mo fẹ́ sọ láì ní àdàlù èdè gẹ̀ẹ́sì nínú so ẹ máa bá mi gbà tí n bá tó à ń kọ́ mi lẹ́nu díẹ̀ díẹ̀ gbogbo wọn tẹ́lẹ̀ bá ń ṣe èèyàn ní láti ní ìmọ̀ ìmọ̀ ni pé kéèyàn tó àwọn tó ń ṣe bóyá ilé ìwé bóyá ilé ìwé ẹ̀kọ́ gíga tí agbára ò bá tó wá sí fún ilé ìwé ẹ̀kọ́ gíga àwọn èèyàn kan ti wà tó dàbí ọ̀gá náà táwọn náà ń ṣe tó ń da ilé ìwé yẹn sílẹ̀ tí èèyàn ti lè lọ kọ́ ń bẹ̀ tí èèyàn bá ní ìmọ̀ tí èèyàn bá ní tí èèyàn bá kẹ́kọ̀ọ́ yẹn tí èèyàn bá ti wá wọlé kó tó wọlé náà in fact gbogbo àwọn ilé ìwé eh, iṣẹ́ tíátà ń sìn máa ń kọ́ àwọn èèyàn ní ìtẹríba tí èèyàn bá dẹ̀ ti ní eh, determination as in pé ìlọsíwájú mm. tàbí kí yẹn <laughs> ah, ẹ máa tẹ̀síwájú <laughs> tẹ̀síwájú kí wọ́n dẹ̀ máa gbàdúrà kí wọ́n dẹ̀ ní okun àti ayọ̀. <laughs> ayọ̀ báyẹn ọkọ tó yà mí lẹ́nu nísìnyí kọ́ yà mí tó kẹ́ tó bá wà wọ́n sinimá wọn bó ṣe máa ń bá ń sọ àwọn Yorùbá yóò náà pé script ni o. ẹ ó gbé ah, ah gbogbo ètò ìwòsàn okun àti ayan. ìṣòro tó fi máa sọ tó yẹ pé fíìmù kan pọ̀fọ̀ náà ni wọ́n á sọ wọ́n pé fíìmù kan sọ pé ìwọ bó ṣe kíní kan wọ́n máa sọ ọwọ́ àpò ọwọ́ lórí ètò ní sọ wá òye tá òye tá. ṣe pa gbọ́ òyìnbó yẹn náà déédéé kọ́ lọ́ta. ṣé bá wà wo <laughs> ìrìn àjò yín láti inú iṣẹ́ orin ni o àbí iṣẹ́ orí eré orí ìtàgé ìgbà wo lẹ fẹ́ sọ pé ẹ bẹ̀rẹ̀ gan pàtó á tó ọdún mélòó sẹ́yìn? ẹ tún sọ. mo ní ìrìn àjò orin àti ìrìn àjò ìrìn àjò eré ìdárayá ìrìn àjò lẹ́pẹ́ ìrìn àjò àwọn ará ilé mọ̀ pé iná ń tàbọ̀. kẹ́rántì ẹni lówó èmi gan dẹ̀ ti múra yín wálé ni ìrìn àjò orin àti eré orí ìtàgé tẹ́ bá da gbogbo ẹ̀ pọ̀ akọ́dún mélòó tẹ́ bẹ̀rẹ̀. bí a ká sọ pé ọdún mẹ́jọ pẹ̀lú orin rẹ̀ à officially because sábà ń ro pé ká máa fi ìbẹ̀rẹ̀ a break a lọ ṣàwọn nǹkan kan a lọ yọjú sáwọn nǹkan kan bọ̀ pé officially tí ò bá sí break mọ́ bí a ká ní ọdún mẹ́jọ sí méje sẹ́yìn sẹ́yìn yẹn but before ìgbà yẹn máa ń ṣe ètò orin yẹn dáadáa gan ṣe soundtrack ṣe lọ ṣe àwọn lálálẹ́ friday lóríṣiríṣi but ọmọ tí a bá bí ní ọdún mẹ́jọ sẹ́yìn náà ó ti kúrò ní ọmọdé. ó ti ẹ̀dá tí wọ́n tẹ̀ sọ pé ọdún mẹ́jọ àti méje ọ̀fìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ bá bí wá ní thirty years ago àbíkọ́ náà wọ́n ti bẹ̀rẹ̀ láti inú oyún ah, ah, ah. wọ́n ti ṣe bí mi báyìí ni mo ti bẹ̀rẹ̀. mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe eré ríta ìdílé mi dúpẹ́. <laughs> wọ́n ń sòótọ́ wọ́n ti ń sòótọ́ mo ti ẹ̀ ń gbádùn yẹn pa ọ̀nà ṣùgbọ́n eh, a sì dúró ṣe kí ni a